أهل التوحيد فسوى محمد بن صالح العثيمين عن كهوه الإخوان انتهى التوحيد بتبدأ لا إن باب الفضل التوحيد وما يكفر من الذنوب باب فضل التوحيد وما يكفر من التوحيد باب ولا تنجسون التوحيد ملون أكرم وما يكفر من التوحيد من الذنوب أتدين تعالى منه أما يواشي إيه بان التوحيد على أقوى توحيد مكنا إما اللي يجب نفسه ولكن فنا التوحيد لا يتبع استكفاره فنا التوحيد ما قوي شيء فساره ولا بعد ما قوي شيء وعرف ولا ولا القرآن الكريم ولا لا إله إلا الله قال بسم الله الرحمن الرحيم باب كل التوحيد ما يقصر من الذنوب أن ذكر المؤلف كتاب التوحيد نواجه أصاف في محمد بن عبد الوهاب سلعيف ونقرأ كتاب التوحيد أي وجوب التوحيد قرانيا فيها سبحان لوكا وأنه لا بد منه كتلاف من نتلاف من نتلاف ثلاثني قمنا لك وأنما لا قوله تعالى قل ونزلك وما خلقت الجن والإنس إلا ليعبدون يو دار جنوة ومين يكون كم يكون إبادة لأن الإبادة بدأي لا تصح إلا بالتوحيد كل ذلك كل العافية كل جانو أنا في كل كل التوحيد هنا ذكر مؤلف فضل التوحيد báàbù tó bọ́ sí yàrá ẹ̀fẹ́ láàrẹ́tẹ̀lá ìpapọ̀ láti bí i tòhìd olàmìyàrùn ìsìgbótì fọ́dúnlò ṣe àyẹ̀kúnà bẹ̀rẹ̀ wájìbá ìjẹ̀ tó ṣe fúnwà ròyìn kíkà sí ní ọlá ìjìkọ́ ọ̀ràn yẹn ni bẹ̀rẹ̀ alfadlo minnataahiji wa asar minnataahiji wa asari bẹ̀rẹ̀ aláyẹn wà nú àti àwọn èrè ìmọ́lọ́lọ́kàn yìí omi ń dárí pẹ̀ sọ́lá tó jàmá lápẹjúwe ìrùn jàmá nìsí sípàtà àgbàdúrà ọlámbà fún ìkọ́lé sallallahu alaihi wasallam tí ó pé sọ́lá tó jàmá àtìbọ́n ní sọ́lá tó fọ́n ìṣeré na dáradá ìrùn jàmá ó ní ọlá ju ìrùn díyànjẹ́ kí lọ ní 27 متفق عليه وهذا في مستقبع بسواء ولا يلزم من سبيل الشمل فيها أن تكون غير واجب كيف ثلاثني كيف láti ń fún fọ́fíìsàn ní ẹ̀kọ́ ajíkíyàn kò ní jẹ́ wájìbá ni the inner tawhid outdoor wajibat dal tawhid ọ̀nà yàwọn ọ̀nà yàní látọ́gbọ̀n àmà ìlàbí gbogbo iṣẹ́ gbé ẹ̀ ṣe láti ní ààwẹ̀ ní ìrún ní ọlọ́run ní gbàwọlé ńlá bí àgbẹ̀yẹ̀ ní covid bẹ́ẹ̀ ní covid bẹ́ẹ̀lá tọ́pọ̀lọ̀ àmẹ́l ńlá bí wọ́n ti pẹ́ẹ́pọ̀ àbí ńlá bí ńlá bí èyí ní sọ́lọ́wọ́ bá كل ما بايك بين ما حق انه ويسير معطوف على الفضل ولا ويكون معنا باب فضل التوحيد وباب يقدم ما يكثر من الذنوب سجلت مالك إيه؟ باب فضل التوحيد التوحيد وباب ما يكثر من التوحيد من الذنوب هو يتتم معك عارف وعلى هذا فعائد معروف وتكبير ما يكفره من الذنوب إذن في انت التوحيد ما حكم من نوع الشيء عقد هذا الباب بأمرين باب واقوى من كفتاك مجي سنو الأول بيان فضل التوحيد فلاقو لازم بسيط عيني فلازم بسيط توحيد كان فنعرف الثاني بيان ما يكفره من الذنوب àwọn ẹ̀sìn tí tòhídì máa hàlà nù dáná mi náà sáàrí fọ́dù tòhídì kò sí lóòm ilé ìlápá tòhídì ara èèyàn náà ní pé sí ìdára kékeré tí máa àìsìn kúrò ó di wà ọlọ́mọdé àti ọjọ́ ìṣẹ̀lẹ̀ yẹn lọ fọwádìí tòhídì nípa àwọn àǹfààní ẹgbẹ́ tòhídì tó ní ni pé àbọ̀ àbọ̀ òdùnmá ìdáàmà tí ó lè dé wọ́n ní tí wọ́n mọ́ ti dúkì yẹn tí máa ṣe rẹ̀ tí máa tí yẹn dúkì máa ṣe rẹ̀ ẹnu muwahid mọ́mọ́ lọ́kàn fún tawhid jámọ́ lèlọ́ subhanahu wa ta'ala yóò máa ṣe tún ọlọ́ba nìkan ni yóò máa ṣe tún ọlọ́ba nìkan ni wa alayhi fa huwa ya'lamu sirra wa alaniya tún mẹ́kọ́ lọ́wọ́ bí wọ́n àti gbogbo وعما بلم مواحد من جب عم الله لكم سلطان توهيدي المرائي مثلا لك جو يجب تكرمني بجي بجايرة فإن الله يزدك ويصلي يما ستعالى يما يكرون ويذكر الله إذا تنجلوا بعض إذا كان عندكم من يراه فلا توريوني فلا توريوني ولعاذا قال بعض الصلف ìdílé ló ń bọ́ ọ̀kan nínú àwọn apákan nínú àwọn asọ́làbà àwọn afọ́ àwọn gbogbo pé inni la ọ̀rọ̀ ìlọ́lọ́ ní wọ́n bí tọ́ à ní wọ́láhì máa fẹ́ kí n ṣiṣẹ́ rẹ̀ kí n bí súnmọ́ náà sí ní ní ṣe ìjọ ọlọ́ọ̀bà lẹ́kùn المواحدين هم أمنوا هم مهتدون الله أكبر ولما أسوي كماني فكمالي ولها لمانا جني مانا قال تعالى الذين آمنوا والله أمد وقلوا قبلوا الجو ولم يلبسوا ام الظلم بالظلم سموه فما إيماني وإنتباه يبقى أبو سيوت إنه إيماني وإنتباه أولئك هم الأمن ní àwọn wọ̀nyí wọ́n ni fọ̀gbàlẹ̀ fọ̀gbàlẹ̀ sí wọ́n ni ọ̀hún mú tọ́dún àwọn náà dẹ̀ ní kíni ẹnjúmọ̀nà lọ́mọ́ta fàmì náà lọ́ba wọ́n tọ́lù láì tààrà alẹ́dínà àmínú wọ́n yẹ lùsù ìmẹ́nà ọ̀dùn àwọn tó gbọ́dọ̀ tó dùdù fún oró ìmẹ́rin wọn bọ̀ lónìí lónìí ní àsìkò àwà yìí ọwọ́n ká bí àwọn tí wọ́n ní ìmẹ́rin pàápàá jùlọ àwọn ẹni ayé yìí tí mo rú bọ̀ بالشرك الشرك بس بس بس بس بس هو يسلم ولا مصران ولا عمر قالوا بالظلم لم آه، آه، يلبسوا آه، لم يقدسوا مور ومامور مور كميسة هذا الظلم من هنا ما يقبل الإيمان وما يقبل الإيمان وهو الشرك يعني البوع ولما نزلت هذه الآية شك ذلك آسف والصحابة رضي الله عنهم

ni baye gurmun baye ashirk lam tasma'u ila qawli rajul salih yani luqman gbon eh, pa ọ̀rọ̀ ẹni rin ni luqman ni inna shirka gbadu ya ko ti da gurmun azim ko na ni kini ko na ni abusi to tóbi jùlọ ko anu su fara يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون أما ثاني شيء بعد كون والكافرون هم الظالمون والظالمون هم الكافرون أبدانا أبدانا أنت لا بتسمع بكذي إذا تلون دعوة أديوا والظالمون هم الكافرون آه قال والكافرين هم الظالمون أدعوا والظلم أنواع والكفر الكبير ما هو شلع المتيء في الزنا يصبه ما ينبغي أن يكون قوة كامل أدعوا إنكار كامل أمن من خلود في من أمن من خلود في النار وكان ربع لنفسه قلون لكم وانو نلو بجري bí wọ́n wà tí ìsìn kan yẹn àmọ́ tí kí ní ó lè mú wọn náà ìdíná tí ń ṣe ẹ́ lè mú wọn náà eléyìí ọkàn rẹ̀ ọba rẹ̀ fún òní wọn náà jẹ kò dá kó bí kí ni ibi àwọn àkàbí rẹ̀ bẹ́ẹ̀ ni wọn fẹ́ wà ẹ̀sìn ńlá àti máa ti fi ìnà àṣà bàbára ìǹkà ìjọba ó di wà ọ̀rọ̀ ẹ̀lẹ́yìn náà yẹn máa fi ṣe àdìsàlẹ̀ ìṣàǹgbọ́n àwọn àlàyé báyìí yóò fi hàn pé àà ah, ìgbàlẹ̀ ti yẹn nìyí àti ìgbàlẹ̀ ti sọ fún àà àbúdàrà ju kárí rẹ̀ ìmọ̀ ọjọ́ lọ́ọ̀ánù wípé mùsùlùmí gbá kọ́nà lọ́tọ̀ rẹ̀ tí ọgbà àti ìkọlọ́rọ̀ ọgbà tí ìkọlọ́ jẹ́nà yóò wà jẹ́nà yóò wà jẹ́nà wọ́n yá sọ̀rọ̀ ìsẹ́nàkà wọ̀ وإن بنى وسرق فبالنسبة لليل وإن بنى وسرق ليه أتعتقد وحوين وإنسبة وسرق قد النبع عليه وإن طبعا نبع لك عليه على رجل عن سحب الجفاري عبد الجفاري وسرق زي نوى جنة هو ودنا قولي نوى جنة هو ودنا ní sí ti ìjọba ń gbà lọ́wọ́ tó gbẹ̀yìn àgbẹ̀ yẹ ọmọ díà nù sàárè ọmọ sí wàhálà ẹgbẹ́ ní ọwọ́ lẹ́yìn jẹ́gbẹ́ dẹ̀ alkiyama tó wà wọ aljanna gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọn yẹn gbà á láti bẹ̀rẹ̀ tó gbọ́dọ̀ lọ́wọ́ bàtà mi balẹ̀ láti ti máa dùn àgbẹ̀ yìí ó yé wa ara o ẹni tí a ti lẹ́sìn lò pẹ̀lú ìgbà bá ń gbẹ̀sán ńlá ọmọ ìrẹ̀lẹ̀ kò sí ìgbọ́lọ́wọ́ ìyá ọlọ́wọ́ bá sọ́wọ́ dára ó ní bàkúrà á fún bẹ́ẹ̀ o ní jẹ́ alif náà wọ́n lè rún náà wọ́n jẹ́ wọ́n lọ́gbà ìjẹ́ náà lọ́ba ní amnun min al-khulud fi an-nar ó kàrẹ́ balẹ̀ pé kò ní gbà bírí nù náà ó kàrẹ́ pé kò ní amnun min al-khulud fi an-nar ó di yé wa bẹ́ẹ̀rẹ̀ amnun min adab gbọ́dọ̀ gbọ́dọ̀ ní yíyà gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹlòmíràn jẹ́ gbọ́dọ̀ láyà nígbà fẹ́ràn ẹwọ́ ìròyìn fẹ́ẹ́ nípa ayà táwọn àwọn bídá àwọn yẹn láyé wá ọ̀kan ni wọ́n ń ka ṣẹ́tù Maryam láti lọ pé wọ inú ikú ilá wá rúdù wá ọ̀kan nìkan nù ìgbà tí ó ní wọnú ẹ̀ wọ́n lù sí àtàwọn náà wọ̀ná àdébùkọ́ sí wọ́n wọ̀ná òun jù pé òun wọ̀ná àwọn àfáà ní àwọn ìdáwọ́ àrídù wá bẹ̀ṣẹ̀ tí àwọn ọmọ ẹ̀ yóò kù dá ń bẹ̀ ní ọjá yẹn àfíìsì sí wá ní ìjọ́rò ní ọjá ń bẹ̀ yẹn àfíìsì sí ní ní ọkọ̀ jọba bí bàbá bá ti dá ń tẹ̀ nìyẹn orí òkè àsìbáàtì ẹni ọjọ́ gẹ́gẹ́ bí ẹyẹ ẹni ọjọ́ gẹ́gẹ́ bí ẹtì sáré ẹni ọjọ́ gẹ́gẹ́ bí ẹtì sáré ẹni ọjọ́ gẹ́gẹ́ bí ẹtì sáré ẹni ọjọ́ gẹ́gẹ́ bí ẹtì sáré ẹni ọjọ́ gẹ́gẹ́ bí ẹtì sáré ẹni ọjọ́ gẹ́gẹ́ bí ẹtì sáré ẹni ọjọ́ gẹ́gẹ́ bí ẹtì sáré ẹni ọjọ́ gẹ́gẹ́ bí ẹtì sáré ẹni ọjọ́ gẹ́gẹ́ bí ẹtì sáré ẹni ọjọ́ gẹ́gẹ́ bí ẹtì sáré yọ ìgbàsíkọ̀ Ma, àwọn búùkì inú náà àwọn kàlà alẹ́ ibùkún bíi ìgbàlẹ́ mọ̀lọ́ pé ìgbàlẹ́ bàbá ó tún máa ìgbà ọmọ jáwé yẹn yọ kàwé yẹn ṣàwí kò ní kò ní jábọ́ nínú náà and this process for one thousand years ni ó yẹ kó ìgbàlẹ́ bíi òkè asbad for one thousand years inú gbọ́ àwọn sí àdúgbò àkẹ́mà láwọn àtẹ́jú sí fífì kọ̀ọ̀kan wọ́n wá ń tẹ̀lé yẹn tọ́lọ́ yóò mọ̀ kára mẹ́kùdárò ó kàmsínà alfàkànà ó ti yé wa ọlọ́mọ fi àjẹ wa sí wọ́n gbogbo àwọn tàbí àìwọ̀n yìí wọ́n jìnà sí ní wọ́n fún wa ní àlàánú bíkúláàtì àkànì ọlọ́ba sí àwọn ẹ̀sẹ̀ wa jùmọ̀ ọlọ́ba chance ní mẹ́tẹ̀ẹ́ bí kùsùlànà chance ní mọ̀ ìrànmọ̀tà ní mẹ́tẹ̀ẹ́ gbogbo àwọn ẹ̀sìn كان سي هل الإنسان على نفسه بشرة خلق جناسي هم تفرس واجه ولوبة ولا قرآن الكريم ولا لا إله الله نعم بل هو التحق مع شيء الله ما شيء الله ولا بريك وما قال الله تعالى إن الله لا يكفر ما يشرك به وهو يخرج من دماغه وليكو يكفر ما دون ذلك لمن يشاء لما يفحز بأتني في الضوء أصبحتني أصبحتني والله بعد وعاد الآية قال الله تعالى من بين إبراهيم وقومه حين قالهم علي عليه علوم باب سيدجو كان نبي إبراهيم طويانا يعني. إنه بسرعي فهو يقول كيف أخاف ما أشبتهم أما أشبه فنجد نبي إبراهيم وما مجلايا ìjẹ̀láyà ọwọ́ tẹ́ ìgbìgbà wọn òtàwà ikú lè kó wàhálà bọ̀ àwọn olóòtà ẹ̀dú mọ́tàdé àwọn èèyàn ìgbà wọn bó burúkú yẹn ọmọ dẹ́rù àwọn èèyàn ọkọ̀ sírí ọkọ̀ nípa àwọn lọ́rùkàn kò sí ṣe ìjìgbà ìgbà ìgbà wà kíkà áfíríkì máa tẹ̀kì yóò ní ọdún ṣe gbogbo ẹgbẹ́ rí ẹgbẹ́ ní abẹ́yìn ṣẹ́ni fẹ́ fọ́ọ̀mù yẹn yọ̀ ní ó ní ìlànà ó lè yìí إن كنتم تعلمون تعلم بين وقال الله تعالى الذين آمنوا أمتني مني ولم يلبسوا إيمانهم بالظلم توروا إيمانهم فقلبوا وبي على أنه قد يقول قائل بدأ من كلام إبراهيم بين لقومه إليه وأنه النبي بين لقومه هذا قال بعده تلك حجتنا أتيناها إبراهيم على قومه في هذا قال بعدها تلك وتلك حجتنا لأن حجة ولو بعدها إلى رواني أتيناها إبراهيم تكون إبراهيم أقول لهم أم لا يفقهم بلا إن لا يفقهم لا يفقهم قالوا بالأمن ay al dun ali maritain eh, fi aziz dillo fasara ala amnu bi annahu inma amnu mutlaq zai mutlaq ne inma tal mutlaq min من حسب ظلم الذي يلبس به إليه يوم مطلق ندي دي أبوسي كي باتني قولوا الله المهتدون ونال وتمنى في الدنيا بما شرع الله بالحلم والعمل ونال موفق على لي يشتلهم كانان بجني يبقى يتقبل يتقبل نتج الحلم كلمة والعمل كي شيء mana ka be gini ona ni gugu gugu ki woni man kare mo su gugu gugu ba ci mo su gugu gugu ba ci ke ni man kare ni ni man kare ni be ni ni ala ni ni gosu ke ma gugu gugu ki go wa ko wa de gugu gugu la ki ji gugu yo ye ko ya fu bi ko pa ni fu ko ta le gugu ala ti lo bẹ́ẹ̀ níbi kan ríro ìjọsìlẹ̀ ní ọ̀nà àbújá jọ sí àbújá àbújá náà ní ilé mi gba gbogbo títún ọ̀hún bí sáà lọ́sà ọ̀hún bí mọ́tò tìlẹ̀ tí mo rà lọ́rọ́ mi fúrrrr bí bóòtù ẹ́ ó di ẹyin wọ̀nyí ó di ẹyin gbogbo káwọ̀ kúta ọ̀yìn àtẹ́bí afá ní kí n gbogbo mi ní gbogbo mi ní sábà ẹyin kó na wọlé sábà tó wọlé ìnà kálọ̀ fún náà báwo gbèsè ayé ẹ̀ sí ti ká sílẹ̀ gómìnà ìtìsí gómìnà ni ṣáàbì ẹ̀yẹ fún àwọn olè débò bóyá tó jẹ́ pé gòní lò ó tó ti wá nìyẹn káà mú tuntun wa ọ̀tún tàbí ó ti lé àwọn yẹn àwọn bá bí àwọn à ilé yọ̀bá kiri àmọ́ ìjọba tó lé yóò Allahu ta'ala lana. Irú irú irú irú olóhùn yìí ni ìrọ̀rùn yìí. Ó gbà sọ fáwọn ètò wá ní ìdíjọba àti ọlọ́pàá sọ̀rọ̀ yẹn báyìí pé ní kí ni títà tó ń jà wá sí kó ọ̀rọ̀ àpá ni a lè fi ọ̀rọ̀ àpá yẹn lórí ibo nínú. wọ́n àwọn sọ́mù kọ́sí náà ọlọ́run àti ti sọ ọlọ́run sọ pé àdí àbẹ̀rẹ̀ lẹ́sẹ̀ yóò kálí fún àwọn amòrì ìnà kálí fún náà amòrì ń bẹ̀ ẹ́ amòrì rọ̀sùn. ó wọn wọ́n yóò sí ibẹ̀ sí ibẹ̀ òun àbẹ̀rẹ̀ òun ọba fani ẹ̀kọ́ ní ìpàrà tinú ìpàrà sínà sí ẹwà ìṣẹ́rí nìyẹn aláwọ̀ tààlà bẹ́ẹ̀ni ó ní ìgbà ìdẹ́rọ àpákan ni láì títí bá wà pé fàníyàzì ọlọ́ni kí wọ́n sí ara wọn ọlọ́ni fẹ́lá rọ́bì láyò mìíràn ọ̀n fẹ́lá olùkọ́ rọ́bì sílọ̀ bàrẹ̀ bó láyò mú ní mẹ́rin láti ayò àtúnkà sí àti ẹ̀rọ bẹ́ẹ̀ náà bí wọ́n ọdún kí ni ó lè tẹ̀sí láìpẹ́ sí ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ sí ìṣẹ̀lẹ̀ tó fi wọ́n gbé ọtí fọ́lá ẹgbẹ́ wa attention please ọ̀rọ̀ bí sọ́lọ́ ọba muhammad bura láàyò mi ni wọ́n ní mẹ́nu àtà yóò àkíkà ìsúnmọ̀ kí yàrá bẹ́yìn náà àwọn ẹ̀rí nìyẹn ó di yá bá mi nítorí ni wọ́n láwù tí a láàlẹ̀ náà. wọ́n á rí mi sẹ́ràn arábìnrin ó bímọ ní last ọdún ti ramadan láti jẹ tó wá bí bèjì ìyàpọ̀lẹ́ wá láti ẹ̀kọ́ àtújù rẹ̀ so kò rí àwẹ̀ Ramadan kankan gbà so ọwọ́ ní àdúgbò kan wà pé kò rí ẹ̀ dáná fún ìyàpọ̀lẹ́ wá ní ọtún lálejò dídáná fún pé kò náà gbé tó wá rú arákùnrin náà ní ojú tó wá ní Ramadan mi ní bọ̀ tó breastfeed pé àwọn méjèèjì kò lè jẹ́ kí òun rí àgbègbè nítorí mú ọmọ lọ gbogbo ó sì ní àmọ̀dá ilé títí ti ilé tí ìdáfẹ́yà kan gbé ni àbí owó wà yàn méjì ó mọ̀ dáadáa fún ní ọdún àbí ẹ̀sìn náà ló bá wa pé kí da iná náà fún fún àmọ̀dá yìí. Kọ́ lọ́kì. Abdullahi bin Umar àti Abdullahi bin Abbas radiyallahu wà nù àbí mi máa ń bẹ sí lọ́wọ́ kí báwo lè máa kí èèyàn lóúnjẹ kí lọ́wọ́ kí báwo lọ́wọ́ ní tó ó ti kára gbogbo èèyàn àbí kọ́ fún padà bí wà lọ́wọ́ kọ́ mi so ó fi báwo àmọ́ oúnjẹ fún yàyà ọ̀rọ̀ rẹ̀ kọ́ yóò gbé bí ọjọ́ àwẹ̀wò bí àkókò àwọn àwọn ọjọ́ àwẹ̀wò tó ti ẹ́ ó di so ọ̀rẹ́ gbalada ẹgbẹ́ obìnrin wọn bá dáadáa ní ìgbé ẹ̀wọ̀ àwọn tó ti àgbékà ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ọ̀sẹ̀ tó ti ṣe rí nígbà báwẹ̀ aláàkọ́ gbígbà àwẹ̀ yẹn ọlọ́wà kù bí ìyá ọlọ́run nígbà tó àgbàdá ní ìgbà ẹ̀sán àti ní ìlà kù bí ìyá ọlọ́run ọba ní ìwà báwẹ̀ yóò di ìyá ṣe kí bá gbàwẹ̀ yóò gbà ládàá ṣọ́jú wá pé wọ́n breastfeed ọ̀gbẹ́wọ́ nínú tí ó gbàwẹ̀ nígbàyà àmọ́ ọlá ibi kò ṣiṣẹ́ rí gbà ládàá àwọn tó bá bọ́ láìní tó bọ́ láìní tó bọ́ ládàá àwẹ̀ yẹn tó bá bọ́ ládàá yẹn ó bọ́ láìní òun tí a ń gbà tó bá gbà sí tẹ́lifíṣẹ́ tó fọ́kọ̀ọ́ bá gbogbo àwọn aláìní àwọn aláìní oúnjẹ ó díye onírú saudi à ọlọ́kùn mọ̀ fún ìṣọ́wà tí a ti ní kàgbẹ̀rẹ̀ tó ní áfíríkà tó ní ìlú gangan ó sì wà láà ọ̀rẹ́ mi fún ìpàtọ́ àmì ìjọ kan náà àwọn bí káwọn tálíkà Nigerians wà Argentina ló wá dí àwọn gbàgbọ́n náà kásùbàtà ó sì yẹ kí wọ́n fi sílẹ̀ wọ́n wá fẹ́ lè gbé fún àwọn ará kàńtínà ẹ̀ ọ̀pọ̀ kàńtínà gan ni wọ́n á sọ̀rọ̀ pọ̀ rẹ̀ wọ́n lọ ìgbàlú ìyàwó ìyàwó ìwọ̀n àjò ìjà rẹ̀ ó bá rí ẹnìkan tí gan hàn jù pọ́npọ́npọ́n ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí ìgbàgbà ọ̀nà ọ̀gbà ọ̀nà bílà ìgbàlọ́ ojú owó kan ló ti bílà bílà ló ti dọ́lọ́pọ̀ ọ̀nà dúdú ni ẹ̀kú ni omi kiri bí ó kiri yá ẹ̀ nínú ọ̀rọ̀ tó mọ̀ àpò àpò ọ̀rọ̀ bí i àti ẹjọ́ àti ẹjọ́ àti ẹni tí ó tẹ́lá ní tẹ́lá gan ó tún di omi wàhálà ẹ bá ti sọ ní ẹ̀yìn tí mo dà mí rò ọ̀rọ̀ tí wọ́n ń bí fẹ́ràn ọ̀nà tèmi ẹ̀rọ tó arábìnrin tó máa dú one thousand ìṣàbíjọ́ ṣe ìdánilẹ́yìn wọ́n pẹ̀lú ẹran bíi six thousand so mẹ́fà ẹnìkọ̀ọ́sí ara wọn àwọn táàbùlù tó ẹ̀rẹ̀ ẹ̀ tó àti láwọn tẹ́lẹ̀ tó wà ọ̀rọ̀ ni ẹ̀rẹ̀ àwọn tẹ́lẹ̀ tó bọ̀ bá yín bí ẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni wọ́n tó ń kọ́ wọn mọ́tò tó tí wọ́n ní onígbó ní ẹni kí ní ẹni lọ nìyẹn bẹ́ẹ̀ ìgbàlẹ́ ìgbà máa ní gbogbo wa ìgbàlẹ́ ìgbà náà wọ́n dà. wọ́n gbé àtòrí ẹran àtẹ́tì ẹran àti màálù àti ìgbà fún mi wọ́n jẹ́ àwọn ìgbà nù. àwọn lọ lọ ọdún wọ́n ti mọ̀ta àwọn yàn tó wà ní ìgbà àbí rẹ̀ wà wà wà tó ní ọbẹ̀ wọn jà mí. ọmọ ìgbà yìí ní ìgbà àti báyìí ẹ̀rọ ilé lè di àwọn òní ọmọ ẹ̀rọ ti dìlárí ẹ̀yẹn ni a ń sábà ìlànà ìwé tó ti kọ́là ó di àbá ẹ̀yìn àbẹ́ òun gá ọbẹ̀ ní ọbẹ̀ ní ìfúnná lọ́dún lọ́tọ̀ ọlọ́run kù ẹ́ lórí ọ̀rọ̀ tí ẹmú wáyé pé ìjọ bá nínú àbíkú kẹfì hmm. uh, ní àbájá àti nọ́ọ̀mà ìdákùn jẹ́ ṣe ti gbé rẹ́fẹ́ǹsì hadith náà àkọ́kọ́ náà ìkejì pé àwọn apá mi ní apá lórí àwọn hadith yẹn pé kò rinlẹ̀ because um, usually every Ramadan máa wá onímọ̀ uh, eh, eh, akáàkì tí mo máa ń gbọ́ báyà rẹ̀ ní ìgbésí ìgbọ̀n tó wà kálábùdá rẹ̀ ṣe pé àwọn ìṣẹ́ every year ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìdílé lórí ni pé kò sílẹ̀ rí fún pé àwọn àpá tí wọ́n ṣe fún ìdílé tó wá lóyún ní pé ayọ̀ ìgbà tí kò bá lè gbà wẹ̀ kò dídó lè fún kó bẹ̀rẹ̀ kí kò sí kí kò sí ti bẹ̀ kí kò ìsìnkà ní fún wọn kàn sí àwọn èèyàn lọ́nà ìdílé pé kò dídó lè fún bọ́yọ̀ àti kò sí fún àwọn ẹ̀ka pé ọgbọ́n yàrá kọ́ta ń padà òun dúró lórí. òun dúró lórí bẹ́ẹ̀ ni mo fi pé ṣé ìjàpá wà ní. àwọn afáyẹ tó bá yẹn tó bá sọ màá rẹ̀ tó bá bìlẹ̀ ní ọmọ ìgbà ìgbà àbá sí ìjọba àná ọmọ. ọwọ́ ni fífi sùn náà ọwọ́ wa ni kí làkà mi ti gbà yẹn àti ṣáà ṣá àbújá àwòdì àbújá wà ń gbà yìí àbẹ́ ni fífi sùn náà láti lè rí kí ọ̀rẹ́ tuntun ní kí n rí. ọ̀rẹ́ mi tó bá bọ̀ kí n rí sí ó dìwà ó sì lọ́mì wallahu alam àwọn àfáà ọdún tó kù sẹ́rí hùn bí i ìjìgbà àwọn àfáà ní àtàlẹ́ lórí ọ̀ ọ̀rọ̀ abdullahi bin abdullahi abbas ọ̀rọ̀ wọn ẹ̀rí ni ọ̀tọ́rìtì ni wọn ọ̀rọ̀ wọn ẹ̀rí ni ọ̀tọ́rìtì ni wọn tó hùn alam ọ̀rẹ́ fi ọ̀rọ̀ kan rinlẹ̀ yìí ní ìpínlẹ̀ ní pé tí àwọn àfọwà nípa bá ní ìyapa nípa alámọ̀rí kan àgbà individual tí wọ́n bá mú choice èèyàn lórí ọ̀rọ̀ owó ìtú fún ìlú ní ìṣẹ̀lẹ̀ ní sáwẹ̀ ní fìdí ìjú gangan tí mo dúró lé lórí ẹ̀rùn. èyí pàtàkì ìrìn ìsọ̀ sí i. láàrin ìṣẹ́lẹ̀ àwọn ọmọ ní gíga méjì sáájú rẹ̀ nígbà tó fi mamú èmi ká bàbá mi sí òwò ní lórí àsọfún lára àwìn a ń àwọn òbí wà ní oyún ń bá sí ibi jẹrẹ. àwọn lọ lánàá orí obìnrin kìíní wá gbó sígbó kìíní kan tó ń sí ìjọ ọkọ̀ gbúlá ọkọ̀ kọ́ aláfi kìíní ẹ̀bùn wọn báyìí pọ̀ lóyún ìdíjà lọ lánàá lọ báyìí lánàá ọgbà ló bìí sọ́kà fara tó ń yìn ó ní kókó yẹmí ẹ̀má ó di ọ́rà fi dúwà ti fara ti sílẹ̀ báyìí ìdúwà yóò mú káwọn olùmírọ̀ wà mọ̀ sí ti kìtìmù ní ilé ìwà àti wọ́n ti yẹ pọ̀ káwọn obìnrin yẹn ti pọ̀ ó ti ń sọ́yìn sọ́lọ́ bá bá ti ti ti yẹn ó ń fúfú ọlọ́ọ̀bá wa ṣe ọkùnrin àti ìbílẹ̀ ṣe yìí ọ̀tọ́rìtì wọn àwọn aṣùgbọ́n ọ̀bùn kẹ́kẹ́ àtọ́jọ́ ni ọ̀bùn lọ́kùnrin pé àfáàyè oníṣẹ́ abdullahi bin umar ni ni a abdul asukam tó ti ọ̀nà tó ti sọ nínú àwọn tí ìsúgbà abdullahi bin umar ni ọkùnrin kọ́ ti kọ́ bẹ̀ nínú ọkùnrin kọ́ ti kọ́ bẹ̀ yìí àwọn ọdẹ ọdẹ àwọn ọmọdé ni ó ní èyí kéré ni ọba ọba kó jẹ́ ọ̀nà ọ̀pọ̀ wa ni. Ibi ọ̀sán lóbi ni, ibi ọ̀sán lóbi ni, ibi àwọn lọ sí àjùbá àwọn ìmọ̀lẹ́yìn rẹ̀, àwọn àdìsíkà, ọba àdìsíkà, àwọn àníyá sọ́ọ̀rọ̀ yìí ni, ó pẹ̀lú àlùbọ́kọ̀ fara níbi jíjẹ náà lórí ọjọ́ ìjìyà náà fi kò fi bẹ̀. ó di yẹn wà tó náà ni wọ́n ní sísè ẹ̀yìn kára àdìmọ́ ní ara o kò di ẹ̀ ṣe kí ló dé ọlọ́run bí jíjẹ kò bí kan ká lọ fún ìta ìyá àwọn afẹ́ kọ́ sí àbẹ́rẹ́ ìtúndé kò yípa yìí. ó di yẹn ọ̀bí àbúrò ogun ogun ogun gànà ilé orílẹ̀ ọ̀kan àwọn yàrá mi sílẹ̀ ó gbúlọ̀ ti wo ìṣẹ́lẹ̀ òkun ìlú àmì ìlú tó kèlé ó yà mọ̀gbẹ́lì máa kò títí kódà máa kò títí ó di yé wa títí ọ̀la òtàlà bọ̀ sí ìlú ọ̀rọ̀ yẹn yẹ ọ̀rọ̀ yẹn ló fẹ́ pàtàkì ìjọba àwọn bàbá rẹ̀ wọ́n kó àwọn bàbá rẹ̀ àwọn ọmọ òrùka fún òun ìjọba olè ìfà àwọn ìfìlọ̀ ẹ̀ àwọn mẹ́tọ́ ìwúlọ̀ kàtẹ́ mú gbẹ́ pé hmm, àti àwọn ọ̀gá àgbà mi nígbà tí umar tún san five thousand riyals eh, dinars àwọn àkàdé wọ́n á ní ọmọ àfihàn bìlá ìná ní ara ọ̀ wọ́n á sì three thousand fún wọ́n á ní kí lóde onígbà ló mú ti gbéra oníkùkù ti gbéra fúnra rẹ̀ kí wọ́n ti ṣe yí fúnra rẹ̀ kí wọ́n ti gbéra rẹ̀ fà ní lọ́wọ́ ó lọ́dọ̀ ilé ìlú wà lọ́wọ́ ní ọ́nàlì ọmọdé màkà nù ọyẹ́ láti jẹ́ tuntun mú tuntun mú ọmọ wọn bàbá wọn bá yìí kí omi ta kọ tí ó tí ó yí ìpìlẹ̀ àkọ́kọ́ ọmọdé òdìtàgbẹ̀ bá rẹ̀ ní àbìlẹ̀ àbìlẹ̀ ẹ̀wọ̀ onímọ̀ ọmọ ọmọ ọlọ́jàrí ọlọ́jàrí ọlọ́jàrí ọgbẹ̀gbẹ̀ òun lò ní kó fún lówó tí ó fi jẹ́ òun yàtọ̀ tó lọ nìyẹn ọlá òtàrà náà sí àbúrò Àwọn ọ̀sán ti fi ìjìmọ̀ ní ilé ìlú. Orí ìjàtúmú wájọ́ ọ̀nà kan bá ní àpé kò láàrin tó ń fara mọ́nà tó ń gbàlá mọ́ pé àwọn sàbí méjèèjì àtẹ̀sùn àìsàn lẹ́nu náà tó kú ọlọ́pàá kó yìí apá àwọn wá ní ní ìsinmi yóò sọ̀rọ̀ tó wàá sọ sí àwọn eléyìí ìdìbò tó ti dà ẹni ẹni jà jẹ́ máa ní tí ò bá sí ẹ̀rí nígbà níbi tó mú ẹ̀rí tó kàkó ojú ẹ̀ wá ẹ̀rí ní kò sí olúwa rẹ̀ oníkẹ́rin nìkan wọ́n sọ wọ́n ti kó nínú bí wọ́n ti ń bá àfà wọ́n ti ń bá àfà wọ́n kàn sí lẹ́ẹ̀kan náà ìjọba ẹni gbogbo èyí tí wọ́n sọ látàárọ̀ wọ́n kàn sí. àìwò irun jìnnáìzà àwọn kì í àwọn akẹ́kọ̀ọ́ bí kíkà ìtìlẹ̀ ìrà àti ìdára àfọ̀tẹ̀ ní makamuke wọ́n bí lẹ́ẹ̀bù ní ìfẹ́ ní makamuke ìfẹ́ ní makamuke yóò rún èyí àbúdá àmúrò mọ̀ ní ṣe ti jẹ́ láàárọ̀ ìka ọ̀tún kéènì lọ́nà lẹ́kìn ní ọ̀tún kéènì ọ̀pọ̀lọpọ̀ àti bí aláàbọ̀ nìkan ìka ọ̀tún kéènì àmọ́ ọ̀rọ̀ ti tàbí àmúgbé ọmọ rẹ̀ ní ṣe sọ pé inú àwọn ẹ̀sẹ̀lú mọ́ ẹ̀kẹ́lì sí ìdílà gẹ́gẹ́ ni àbúlé ní ìṣírí ló ti wọ́n ta ọjọ́ kọ̀ wọ́n ni wọ̀kálà àbúlé náà kúmọ̀ ìṣàlùkọ́dà wa ma amina amin alai abdullahi bin umar ba ya ce ita da sai karamanu ko shaitan ka ta galana ita wani yayi dole wa kace debate ba ci da wani amma ka mi ba ni yayi da loku ó ní wa ana amilu ila al-bal yadda yau ni shi a ko in ba kuma karamanu ó ní ilo amilu amilu ko ko fi gbogbo mọ́fì tó fi sí wípé àwọn bá kọ̀ ohun ìlú nílò fi ìlànàmọ́lẹ̀ yà nípa sí adáàbò yìí nígbà pé ó ní falwájú aláfúnlẹ̀ báyé ayòhárí kọ ààrẹ ìgbìlá pípọ̀ àwọ̀là olùgbòkúrò báyé ọjọ́ ọ̀rọ̀